atọrọ ìkẹ́ àti ìjẹ̀ fún anádùá Muhammad sallallahu alayhi wa sallam a kí àwọn ṣéèkì wa sí ìkàlẹ̀ àwọn ṣéèkì wa tó ṣe wípé a ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó mọ owó tó ṣe pé gbogbo ìgbà òun náà ni à ń jẹ àǹfààní wọn tí à ń bẹ lọ́wọ́ bá Allah kó jẹ́ kí wọ́n pẹ́ lórí dáadáa lórí ìtún ilé ayé ṣe eléyìí tí ọlọ́wọ́n ọba tó ní kí wọ́n máa ṣe. náà gẹ́gẹ́ bí ìjòkó wa ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí a máa ń ṣe ní oṣooṣù ẹlẹ́ẹ̀kẹta òun náà ni eléyìí tí àwọn olùmọ̀ wa àwọn àṣẹ ìtò wa agbẹ̀dẹ̀gbẹ́ni juma tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ lórí pàtàkì tawhid tí a ń bẹ lọ́wọ́ bá kí ọlọ́run bá kí ó ṣe nírọ̀rùn fún wọn bó ṣe ń ṣe nírọ̀rùn tẹ́lẹ̀ náà fáyẹ̀ tàbí àgbàlẹ̀ إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọrọ asàlátù fún anábúwa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn náà mú kí gbogbo àwa ọmọ ayẹ́lá papọ̀ ní àdúgbò mbí ní ọmọdé ni àti ní àgbà lọ́kùnrin ni àti ní obìnrin bákanáà kí gbogbo àwọn ará àdúgbò abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ìyọnú rẹ̀ kó má ṣe ní èwọ̀ ẹnìkọ̀ọ̀kan wa kò jẹ́ kárí ìyọnú rẹ̀ láyé bí àti ní alkiyama kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó ṣe gbogbo wa ní ọmọ aljanna òun náà ni ó ní ìkápá lórí eléyìí lẹ́yìn náà mo kí wa ní kíkí tí ó fi pàtàkì jùlọ òun náà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh èyí tí wọ́n ní kí a máa fi bára wa sọ̀rọ̀ òun ni tí wọ́n pè ní importance of tawhid in the life of a Muslim and in the society. Pàtàkì at-tawhid ní ìgbésí ayé Mùsùlùmí, bákan náà pàtàkì at-tawhid ní àwùjọ wa. Àkọ́kọ́ kí ni nǹkan bakana pataki a ń akoko kini ni ní at-tawhid? Gbólóhùn at-tawhid. gbólóhùn tí wọ́n yọ látara wáhid ni kí ni túnmọ̀ wáhid òun ni ọ̀kan àtọ̀híd ìtumọ̀ rẹ̀ ní ìṣe nǹkan lọ́kan ṣoṣo ìṣe nǹkan ní ọ̀kan ṣoṣo tàbáníkàwò technically ìtumọ̀ àtọ̀híd òun náà ni tawhidullah ìṣe ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo ìdàkejì rẹ̀ òun náà ni at-tashrik aw al-ishrak òun ni ìmú nǹkan kápin láàrin àwọn èèyàn ìwà orogún pẹ̀lú Allahu subhanahu wa ta'ala níbi nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba nìkan káwá mú kápín láàrin Allahu subhanahu wa ta'ala àti àwọn ẹ̀dá rẹ̀ eléyìí ni wọ́n pè ní at àbí al-ishrak at eléyìí ni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó torí ẹ̀dá wa eléyìí ni tí ọlọ́wọ́ bá tó torí ẹ̀dá wa tí a bá ń ṣe ìfọ́síwẹ́wẹ́ gbólóhùn yìí eléyìí padà tó kílẹ̀sì wa dáadáa ó ti ẹ̀jẹ́ wípé àwọn àpá wa ti sọ lásọtúnsọ ṣùgbọ́n ní abẹ́ wa dhakir fa inna òní tí àwa náà máa tó sọ fún wa abẹ́ ìran rẹ̀ ní létí ni ṣùgbọ́n gbólóhùn àtàwàhídì gbólóhùn tí ó hàn nínú àwọn ahadith míì bí ìgbà tí anábíwa muhammad sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ ń pa arákùnrin kan tó ṣe wípé kò níṣẹ́ dáadáa kan tó ṣe oni lam ya'mal min al-khayri shay'an qattun illa tawhid kò ṣe kankan nínú dáadáa níta lè pè ní dáadáa illa tawhid àyàfi tawhid iṣẹ́ olóore kan ta sọ kó ṣe òun ni at-tawhid bákan náà Jabir radiyallahu nínú hadith tí ó fi discourse ń pa ájì anábíwa muhammad sallallahu alayhi wa sallam yabo ṣe ń bẹnu sahih muslim òun náà sọ ń bá tó ń describe ájì anábí sallallahu alayhi wa sallam ó ní fa ahalla bit tawhid ó wá pariwo at kí ni túnmọ̀ eléyìí òun náà ni pé ó sọ yí pé labbaika la sharika laka labbaika إن الحمد والنعمة لك والملك لا شريك لك بلوي أوني التوحيد تجابر رضي الله عنه توري فاسي so gbólóhùn àtàwàṣẹ́dì yìí gbólóhùn tí a rí nú àwọn àdífì bíi mélòó kan ní a ní ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà òun náà ni ìfún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ láìpín láàrin wọn àti kankanú ẹ̀dá rẹ̀ ẹni tó bá fi lè fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ẹ̀tọ́ ẹ̀ tí ó pín láàrin ọlọ́run ọba àti kankanú àwọn ẹ̀dá rẹ̀ faqad tó fi fún ẹ̀dá kanú ẹ̀dá ọlọ́run ọba Allah fakọ́j ashraka ma Allah ó ti wá orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni ẹni tó bá fi lè wá orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala kí ọlọ́run kí ló sọ ń ó ní innahu man yushrik billah فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار ọlọ́run ní ẹni tó wá wá orogún pẹ̀lú allah ìtó jẹ́ ẹ̀tọ́ allah ó gbé fún kan nú àwọn ẹ̀dá allah faqad harram allahu alayhi aljanna ọlọ́run bá ní aljanna òun ti ṣe léwọ̀ fún wa ma'wahu an-nar ibi tí ó dé sí òun náà nínú náà wọ́n máa lè zalimina min ansar àwọn tó ń ṣe àbòsí fún ẹ̀mí ara wọn kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ níbi ìyà ọlọ́wọ́n ọba tí ó gbà wọ́n lẹ̀ níbi ìyà ọlọ́wọ́n ọba so eléyìí àti bọ̀tán ẹni tó bá ṣe al-ishraku tó mú ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba tó pín láàrin ọlọ́wọ́n ọba àti ẹ̀dá rẹ̀ àbótiẹ̀ gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba fún ẹ̀dọ̀ ọlọ́wọ́n ọba kan hadha mushrik billah ẹni tó wá orogún pẹ̀lú ọlọ́run ọba mi ẹni tó pín ẹ̀tọ́ ọlọ́run ọba tó pín láàrin ọlọ́run ọba àbótí ẹ gbé fún ẹ̀dá ọlọ́run ọba mi bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún wa nínú áyà ní inna allaha la yaghfiru an ọlọ́wọ́ ọba òun ṣàforíjì fún pé kéèyàn mú ẹ̀tọ́ rẹ̀ kó gbé fún ẹ̀dá kan ẹ̀dá rẹ̀ àbí kó láàrin ọba àti ìkanú àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́wọ́ kì ṣàforíjì fún wọ̀yẹ́ fírù máa dúnà zàlíkì in tí ò bá tó yẹn ọlọ́wọ́ ọba ṣàforíjì rẹ̀ fún fẹni láti ṣàforíjì ẹ̀ fún kò sí garanti ìpìlẹ̀ ni pé ẹni tó wá ṣẹ lọ́hun tó takò àṣẹ rẹ̀ ìpìlẹ̀ ni pé yóò jìyà ẹni tó mutí ó jalè ó ta tẹ́tẹ́ ó gbowó èlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ṣe zìnà ìpìlẹ̀ ni pé yóò jìyà àwọn ẹ̀ṣẹ̀ yẹn tó bá di jọ́ngbẹ̀ndẹ̀ alkiyama ìpìlẹ̀ nìyẹn ìpìlẹ̀ ni pé yóò jíyà àwọn nǹkan wọ̀nyí àti tó bá túbá lókù tí ò bá túbá ìpìlẹ̀ ni pé yóò jíyà rẹ̀ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala tó bá ń bẹ mẹ́rọ ń gba rẹ̀ ó lè ṣe àmójúkúrò ó lè ṣe àforíjì fún lágbájá tó kó sínú nǹkan àwọn kàtàkàkalẹ̀ yìí kódà kó mọ́ túbá kódà kí ó mọ́ túbá tó bá ń bẹ ní èròǹgbà ọlọ́wọ́ wa ó lè ló ń ṣàforíjì fún ṣùgbọ́n bí ká gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba fún ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba kọ́ inna Allaha la yaghfiru an yushraka ọlọ́wọ́ ọba ń ṣàforíjì fún ká gbé ẹ̀tọ́ rẹ̀ fún ẹ̀dá rẹ̀ wa yaghfiru ma duna zalika ntí ò bá tó yẹn ó lè ṣe àforíjì rẹ̀ fún liman yasha fẹ́ni tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ ni so kò sí garanti so ìpìlẹ̀ kò ní pé ó tàpá sófin ọlọ́run ọba ìpìlẹ̀ ni pé yóò jìyà àfi tó bá túbá kó tó kúrò láyé yìí lókù ṣùgbọ́n kò túwá yóò jìyà rẹ̀ wájú ọlọ́run ọba ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá jọ́ngbẹ̀dẹ̀ alkiyama ọlọ́run ní lágbájá mo kúrò fún yìí fún ìdí kan sí kejì aṣàmójúkúrò ẹ̀ṣẹ̀ fún àwọn ẹlòmí ṣùgbọ́n ọ̀rọ̀ al-ishraku billah ìwọ orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala ìgbé ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala fún ìkanú àwọn ẹ̀dá rẹ̀ àbíkátí ẹ̀lá fẹ́ pín láàrin àwọn méjèèjì ọlọ́wọ́ bó ń ṣe alaihi wasallam ó concentrate lórí ọ̀rọ̀ at-tawhid at-tawhid at-tawhid àtàbà máa sọ ní gbogbo ọgbà a máa pèpè sí ní gbogbo ọgbà ṣùgbọ́n ló jẹ́ pé àfá tó ń ṣe wá sí in tó gbọ́dọ̀ mú ní òkúnkúndùn òun náà ni ìpèpè sí at ẹni tó ṣe pọ́ ń bẹ láwùjọ tí ó pèpè síbi at-tawhid ẹni yẹn bí ẹni tí ò nífẹ̀ẹ́ àwùjọ tó wà ní tó bá nífẹ̀ẹ́ àwọn tán bẹ láwùjọ yẹn in tí ó máa pèpè sí òun náà ni at ló fi jẹ́ pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ó fẹ́ rẹ̀ ìkan lára àwọn sahaba tí a mọ̀ sí bin Jabal radiyallahu anhu tó fẹ́ lọ sí ìlú Yemen anábi wọ́n sọ fún Mu'adh radiyallahu anhu ó ní innaka taqdamu ala qawmin ahli kitabi ó ní rẹ̀ Mu'adh Yemen mo fẹ́ lọ yìí àwọn tó fẹ́ lọ bá ń bẹ̀ àwọn ahli kitabi ni wọ́n àwọn títí ń bẹ lọ́wọ́ àwọn náà àtúrà o ń bẹ lọ́wọ́ wọn àwọn mí ń bẹ wọn tó ṣe wípé ìjìlù ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n wọ́n ti kùnà wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ kúrò níbi tóra tó ń bẹ lọ́wọ́ wọn wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ ń bẹ wọn wọ́n tó an yuwahhidullah nǹkan àkọ́kọ́ tó pè wọ́n sí tó bá dọ́dọ̀ wọn ọ̀wọ̀ ni pé kan ṣe tawhidu ọlọ́run ọba an yuwahhidu ṣe ìbéèrè ni pé àwọn tí Tórà ń bẹ lọ́wọ́ wọn tí Injílù ń bẹ lọ́wọ́ wọn ó sí pé kí ni ọmọlẹ́yìn ànábì ni wọ́n ṣùgbọ́n àti sọ̀lá àtàrán tó ń sọ fún Mu'adh ipé bó ṣe ń lọ yìí lọ́kùn wọ́n sí lè tawhid ṣáwọn ànábì wọn òkùn wọ́n sí lè tawhid ni àwọn ànábì wọn wọ́n kù wọ́n sí lè tawhid kò sánàbí ọlọ́run ọba kan àti kó ṣe kó lè tawhid ọlọ́run ọba ni walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allah àní ibùdúlá wẹ̀ṣẹ́nibú àtàwòtù ọlọ́ni àti gbé dìde láàrin gbogbo ìjọ rọ̀súlán òjíṣẹ́ àní ibùdúlá in tí àwọn òjíṣẹ́ yìí sọ náà ni pé ibùdúlá à ẹ̀ṣẹ̀ ìbádà Allah wẹ̀ṣẹ́nibú tọ́gùtù ẹjìnà sí tọ́gùtù gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ ọba in ti gbogbo wọn pèpè sí nìyẹn falakọt ba'asna fi kulli ummatin rasulan an ibudullah wajtanibu taghut gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá so ibudullah ijtanibu taghut òun náà ní kí ni la ilaha illallah wàlẹ́kùsùnkà ibudullah ijtanibu taghut òun náà ni labbaika la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika laka gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba in tí wọ́n fi ń ṣe wáàsí fún àwọn èèyàn wọn in tó jẹ́ in tó lékè nínú wáàsí wọn náà ni ubudullah wajtanibu taghut ẹ̀sìn Allah ẹ ṣe Allah ẹ sí taghut láìláha kí ni túnmọ̀ ìláhù òun náà ni tí àwọn èèyàn ń ṣe jọ́sìn fún òun náà ń pè ní ìláhù láìláha kò sí ìláhù kan tó ṣe pé yẹ̀sọ̀hípù al'ibada tó lẹ́tọ̀ọ́ sí káṣe jọ́sìn fún ilá Allah àyàfi Allah nìkan ìtumọ̀ la ilaha illallah nìyẹn sórí pé àwọn àfáàmọ́ sọ fún wa pé tó bá tú la ilaha illallah pé kò sí ọlọ́run kan àfi Allah kò correct torí pé ìtawọn èèyàn sìn pọ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ yí pé kò sí táwọn èèyàn ń jọ́sìn fún tán ṣe jọ́sìn fún tó ṣe wípé yastahiku al-ibada tó lẹ́tọ̀ọ́ kan ṣe jọ́sìn fún illa Allah àfi Allah nìkan àwọn èèyàn ń sin nǹkan tó pọ̀ tó wo nǹkan tí wọ́n ń sin yìí kò sí ìtó lẹ́tọ̀ sí wọ́n ń sin òkúta wọ́n ń sin omi àwọn àmì ń sin igi àwọn àmì ń sin àlùjẹ̀nú àwọn àmì ń sin àwọn ànábì àwọn àmì ń sin àwọn màláíkà gbogbo àwọn nǹkan wọ̀nyí ni kò sí tí ó lẹ́tọ̀ kan ṣe jọ́sìn fún màláìkà ò lẹ́tọ̀ọ́ kán ṣe jọ́sìn fún bẹ́ẹ̀ lànàbì kan ò lẹ́tọ̀ọ́ kán ṣe jọ́sìn fún solópa tó jẹ́ pé nínú súrọ́tù sábà ọlọ́run ní wa yawma yahshuruhum jami'a ọjọ́ tó ń kó gbogbo àwọn èèyàn jọ thumma yaqulu lil màláìkà òun máa sọ fáwọn màláìkà àáwùlá iyyakum kanu ya'budun ẹ̀yin màláìkà ẹwọ àwọn iṣẹ́ yìí ni wọ́n ń ṣe ìbádà fún ààwùlá ìyàkún kánú ya àbùdún àwọn iṣẹ́ yìí ni wọ́n ṣe ìbádà fún àwọn mọ̀láíkò ma fi sì pé subhanaka an ta waliyuna min dunihim nímọ̀ ní kankan ṣe pẹ̀lú ìwọ ni wàlíyù títí wa balkanu ya'buduna al-jinn àwọn àlùjẹ̀nú ni wọ́n ń ṣe ìbádà fún aktharuhum bihim mu'minun èyí tó pọ̀ jù nù wọn kò sọ pé kathirun minhum aktharuhum bihim mu'minun èyí òun ló ń gúnran fún òun ló ń jẹ́jẹ́ fún irú èyàn bẹ́ẹ̀ kí ló ń ṣe ó ń ṣe ìbádá àlùjànnú ni àwọn àlùjànnú náà wọ́n mọ̀ bọ́pábọ́fẹ́ kúrò rọ́dú àwọn tó ṣe pé kí ni wọ́n ń ṣe ìjọsìn fún wọn wọ́n mọ̀ bọ́pábọ́fẹ́ kúrò rọ́dú ẹni tó ń ṣe ìjọsìn fún wọn bẹ́ẹ̀ làwọn ànábì ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba sọ pa ànábì أأنت قلت للناس اتخذوني وأمي إلى أين من دون الله ọlọ́ni rẹ̀ isa ọmọ mariama ṣí wọ́n ló sọ fún àwọn èèyàn ilé yíò ma wáyé tó bá dìjọ́ ń gbé ní alkiyama ṣí wọ́n ló sọ fún àwọn èèyàn wípé itakhizuni ẹmú mi wa ummiya àti ìyá mi ilahayn ní ìlàáhù nǹkan méjì táwọn èèyàn ṣe jọ́sìn fún min dunillah yàtọ̀ sí Allah anábìyí tó máa fèsì pé subhanaka mímọ̀ rẹ̀ ọlọ́run ọba ma yakunu li an aqula ma laysa li bi haqq ìjọ kì í ṣẹ̀tọ́ mi bó ma ṣe wá sọ anábì Ìsá ó mọ̀ sọ ipé kí ni ma qultu lahum illa ma amartani bi ìtí ọlọ́run pè mí láṣẹ pé kí n sọ fún ọ sọ fún ọ kí nìkan náà ọba tó dá yìí so kò sí ànábì ọlọ́wọ́ ọba kan tó ṣe yí pé ó dìsáàvù káwọn èèyàn ṣe jọ́sìn fún kámẹ́tì sọ àlùjẹ̀nù kámẹ́tì sọ èèyàn kámẹ́tì sọ igi àbí omi ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn èèyàn ń ṣe ìbáadà fún ló jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam nígbà tí ọlọ́run ọba gbé dìde láàrin àwọn kùrẹ́ṣì ni àwọn kùrẹ́ṣì wọ́n ń sin àwọn nǹkan oníranran ni àmọ́ iye òòṣà ni wọ́n ní wọ́n ní òòṣà tí wọ́n kó sínú kaaba ó tó nǹkan bí olórí àwọn òòṣà yìí ni wọ́n ń pè ní hubal tí wọ́n mọ̀ ní oòrùn hubal ẹgbẹ́ hubal gáà anagba muhammad sallallahu alaihi wasallam wa bẹ̀rẹ̀ dáwà ìgbà tó bẹ̀rẹ̀ dáwà yìí ni kìíní yóò bá wọn kùrẹ́ṣì lára mu torí pé kò sí dáwà tó lé fáwọn èèyàn láti gbà bí ìmọ̀ pé wọ́n sí at-tawhid ó lé gan àwọn èèyàn ó gbógun tì ẹlòmí ni wọ́n lè jẹ́ pé ẹni táwọn èèyàn nífẹ̀ẹ́ dáadáa ni ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ yẹn wọ́n mú lọ́ta ni òun ló jẹ́ pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam táwọn Kùrẹ́ṣì nífẹ̀ẹ́ gan ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tàwíìdì báyìí ẹni àkọ́kọ́ tí kọ́kọ́ gbógun tí òun ni ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí wọ́n pè ní Abu Lahab Abdul abdul uzza olè ní àkọ́kọ́ tí kọ́kọ́ gbógun ti olùkọ́ sọ fẹ́ pé tábàlákà ya muhammad alihada jama'atana kò ní dáa fún muhammad ṣe ń tó torí ẹ̀ kó jọ so àwọn kèfèrí maka ọlọ́wọ́ wọn sọ̀rọ̀ ń pa wọn ọlọ́wọ́ ní innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun ọlọ́ni tó bá ń sọ fún wọn pé láìláha kò sí ìlàáwù kan ìtẹ́ ń ṣèjọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ kẹ́ ṣèjọ́sìn fún ìlàlá àfi Allah ọlọ́ni yẹ̀sẹ̀kìdìrú wọn ó ṣe a inna la tariku alihatina lè ṣàìrì majnun wọ́n ni ẹ máa wo gbogbo àwọn alíhà wa yìí gbólóhùn alíhà plural ni ẹyọkan rẹ̀ ní ìlàáhù a iná látàrí kú alíhà tìna ṣe gbogbo àwọn nǹkan tá ń ṣe ìjọsìn fún yìí káàkì gbogbo ẹlẹ́ lè ṣàìrì majnun ká máa tẹ̀lé ṣàìrì akọrin majnun wèrè ẹni tó máa ń pè ní al-amin tẹ́lẹ̀tẹ́ olùfọkàntán ẹni tó ṣe pé ńgbà tán fẹ́ gbé al-hajar al-aswad sí ààyè rẹ̀ ńgbà tán tún kàábà kọ́ tán wo pé kó mọ́ bíjà láàrin àwọn ẹni tí ó bá kọ́kọ́ dé bíbà yìí tí òun làwọn ò ní kíni kó kó kó kó kó Muhammad sallallahu alaihi wa sallam tó yọ sọ́ba amin rọ́dínáhù a olùfọkàntán òun ló dé yìí rọ́dínáhù inú wa dùn sí inú wa yọ sí òun náà ni kó lídì wa ṣùgbọ́n náà bí o ti sọ fún wọn pé la ilaha illallah la ilaha illallah ó di pé kí ni wọ́n chẹ́ǹjì orin tí wọ́n ń kọ ó di pé wọ́n ń sọ wípé àìná látàrí kú àlìhàtìná ṣé a ti gbogbo àwọn kátà ń ṣe ìjọsìn ìyà a ti gbogbo ẹlẹ̀ li majnun a máa tẹ̀lé akọrin a máa tẹ̀lé wèrè wọ́n pè ní ṣááìr torí pé ó ń dùn ka kùránì wọ́n pè ní majnun torí wípé ìtọ́ ń sọ wọ́n believe pé kí ó takò ń tàn bàbá àtàwọn bẹ ló yẹ sọlọ́ọ̀bá subhanahu wa ta'ala òfin walladhina takhadhu min dunihi awliya àwọn tí wọ́n mú nǹkan mí yàtọ̀ sí Allah tó ṣe pé òun náà ń ṣe dọ́sìn fún wọn ni máa na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa àwọn kan wọ̀nyí à ń ṣe bàdà fún wa náà acknowledge pé kí ni à ń ṣe bàdà fún wọn a acknowledge wípé à ń gúnran fún wọn à ń jẹ́jẹ́ fún wọn à ń ké pè wọn ṣùgbọ́n àkàndédé máa ṣe illa liyuqarribuna ila Allahi zulfa afẹ́kan súnwa mọ́ Allah pẹ́kípẹ́kí ni káwò pé wọ́n acknowledge nǹkan méjì wọ́n acknowledge páwọn ń ṣe ìbáadà fún nǹkan ẹ̀yẹn àwọn ń pè wọ́n àwọn ń gbóran fún wọn jẹ́jẹ́ fún wọn ní ìta ìlúmínà sọ pé kí ni àwọn ń ṣètùtù àwọn ń ṣe bọ́ àwọn ń ṣe pèsè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ma na'buduhum illa liyuqarribuna ṣùgbọ́n à ń ṣe fún pọ́pọ́sì ni pọ́pọ́sì ta fi ń ṣe ni pé kán lè sun wa mọ́ Allah pẹ́kipẹ́ki so ló jẹ́ pé ẹni tó ń fọ orúkọ àlùjọ̀nù àbò ń pè nǹkan ní lẹ́yìn ọlọ́run ọba tẹwàá sọ pé nǹkan tó ń pè yìí òun wórogún pẹ̀lú ọlọ́run ọba ni Allah ni ó ké pé yóò ní sáwọn agbọ́lọ́run ọba gbọ́ ló ń sọ agbọ́lọ́run ọba gbọ́ ṣùgbọ́n kan fi ń ni orúkọ àwọn màláìkà tá ń ké pè yìí a fi the same excuse táwọn kèfèrí Mẹ́kà mú wá ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa ẹni tó bá dẹ̀ wo bí ishraku billah ìgbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá fún ẹ̀dọ́ ọlọ́wọ́ bó ṣe bẹ̀rẹ̀ lórí ilẹ̀ ayé èyàn àwọn èyàn anábìnú alayhi salatu wassalam anabi inú bá padà rán sí wọn ìdí tọ́lọ́wọ́n fi rán wọn anabi sí wọn ó ní pé wọ́n ń ṣe ishrak ẹ̀tọ́ ọlọ́run ọba wọ́n ń gbé e fáwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ẹ̀dọ́ ọlọ́run ọba wà ní àwọn ẹni rẹ̀ àwọn ẹni tó ṣe pé ń gbàtàn jáde láyé shaitan ó fi sírò rí àwọn ọmọ wọn ipe kò bá dákẹ́ ti ẹ̀gbẹ́ èrè àwọn bàbá yín kẹgbẹ́ kalẹ̀ kẹlẹ̀ máa fi rántí wọn náà ní kò sí fún nǹkan míì irú àwọn báyìí ò gbọ́dọ̀ jáde láyé káwá gbàgbé wọn ṣaitọ́nù fi sí ọpọlọ èèyàn kan nú wọn ó tẹ̀lẹ̀ fáwọn yókù wọn dẹ́gbàmọ̀ràn yẹn wọlé tí wọ́n láà máa gbé èrè wọn èyí táwọn èèyàn náà ń pè lónìí wọn ní káwọn immortalize wọn ká lè fi rántí wọn tí wọ́n wá gbé èrè yẹn generation tó gbé èrè àwọn lọ wọ́n fi àwọn ọmọ tuntun wọn náà lẹ̀ ṣaitọ́nù tó wá fi sí ọpọlọ kan nú àwọn ọmọ yẹn wípé ẹ má gbàgbé ọmọ bá yín o àwọn bàbá bàbá yín láwọn eléyìí àwọn bàbá yín tí wọ́n ń ṣe o ní pé wọ́n máa ń képe àwọn nǹkan wọ̀nyí wọ́n máa ń gúnran fáwọn nǹkan wọ̀nyí wọ́n máa jẹ́jẹ́ fáwọn nǹkan wọ̀nyí ẹ má fi ìlànà àwọn bàbá yín lẹ̀ ni ó ta fáwọn ni ìta ń pè Allah ìgbé ẹ̀tọ́ Allah fún ẹ̀dá Allah ibi tó ti bẹ̀rẹ̀ lórí ilẹ̀ nìyẹn ọlọ́run ọba ni wa qalu la tadharunna alihatakum àwọn ń sọ fúnra wọn wípé ẹ má dánú lóhùn ẹ má dánú lóhùn ìsọkúsọ ló ń sọ la tadharunna alihatakum àwọn tẹ́ ń ṣe káworúkọ àwọn tán dá látàzàrónà wádàn ẹ má fi wádùlẹ̀ wàlá sùwà ẹ má fi sùwà ulẹ̀ wàlá yàgòsù ẹ má fi yàgòsù lẹ̀ wàyàrókò ànásùrà ẹ má fi yàrókò àti násùrù lẹ̀ àwọn bá làrún tán dárúkọ yìí ẹni ire ni wọ́n ẹni ọlọ́run ni wọ́n ṣùgbọ́n ṣọ ìtọ́rùn ó wọ ara àwọn ọmọ wọn látara pé kí wọ́n sọ àwọn ẹni ọlọ́wọ́ bá yìí di nǹkan tí wọ́n ń ṣe jọ́sìn fún kan sọ wọ́n di ẹni tí wọ́n ó gbé sí ipò ọlọ́wọ́ ọba tí wọ́n ó gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba fún sọ̀tọ̀rí kò síbi tíṣọ́ ìtọ́nù tí ó ti lè ṣe àwọn èèyàn lọ́nà ó lè ṣe àwọn èèyàn lọ́nà látara ànábì ọlọ́wọ́n ọba bí irú yìí tó ṣe fáwọn ọmọlẹ́yìn ànábì Isa alayhi salatu wassalam so bẹ́ẹ̀ náà ni ó lè ṣe ẹlòmí lọ́nà látara ànábì muhammad sallallahu alayhi wa sallam ìtí ó kìí ṣe ẹ̀tọ́ ànábì sallallahu alayhi wa sallam yóò lè gbé fún ànábì sallallahu alayhi wa sallam ẹ̀tọ́ ọlọ́wọ́ bá ní yóò wá gbé fún ànábì muhammad sallallahu alayhi wa sallam ṣètọ́ náà máa sọ wípé ẹ̀yẹn ṣètọ́ ṣe ibẹ̀ ni ọ̀rọ̀ mánà àwúdùhùn ilá yuqarribuna ila Allahi zulfa bẹ́ẹ̀ ni agbàpá ń ṣe ìbádà fún wọn agbàpé kí ni à ń ké pè wọn ṣùgbọ́n ń ṣe léyìí nìyí láti lè jẹ́ kán sún wa mọ́ Allah ni kó ṣe pé afẹ́ fi takò àwọn gan gbà pé Allah ń bẹ à ń ṣe nítorí kọ́lẹ̀ bá sún wa mọ́ Allah subhanahu wa ta'ala so ló fi jẹ́ wípé al-ishraq ó gbalẹ̀ kan at-tawhid làwọn ànábì ọlọ́run bá wá pépè sí walaqad ba'athna fi kulli ummatin rasula ọlọ́ni agbẹ́dìde nínú gbogbo ìjọ rasulan òjíṣẹ́ àni ibudullah ìtànkwaro ni ibudullah ẹ̀ṣẹ̀ ìbádà fún Allah wajtanibu at-taghut ẹjìnà sí taghut ìtàwọn òjíṣẹ́ ọlọ́run bá máa ń pariwo ní anábí salatu 950 years ló fi pariwo eléyìí láàrin àwọn èèyàn rẹ̀ ọlọ́run bá ní ma amana ma'ahu illa qalil àwọn èèyàn díẹ̀ ni wọ́n gbàgbọ́ àwọn èèyàn díẹ̀ ni wọ́n gbàgbọ́ 950 years anábí ló fi ṣe wá sí àwọn torí pé ìpìpèsè tawhid o máa ń rùn létí àwọn èèyàn ẹni tí wà tí ẹ tẹ́ nífẹ̀ẹ́ ara yín ẹ lè dẹni tí ó kórìíra ara yín nígbà tó bá ti ń sọ fún pé kó mọ̀ gùnà fún nǹkan mi mọ̀ jẹjẹ fún nǹkan mi mọ̀ pé nǹkan mi ẹ dẹni tí ó kórìíra ara yín lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run bá subhanahu wa ta'ala ó lè lórí ọ̀rọ̀ ìgbé ẹ̀tọ́ rẹ̀ fún ẹ̀dá kan ní ẹ̀dá rẹ̀ kódà kò gbà kágbé e fún màláìkà kan kò gbà kágbé e fún ànábì kan ẹ̀wọ̀n tọ́lọ́wọ́ bá sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ bá ní walaqad uhiya ilayka wa ila alladhina min qablik la'in ashrakta la yahbatanna 'amaluk wa la takunanna ní ta sọ fún ẹ bá ṣe gbọ́ fáwọn ànábì tán ṣíwájú rẹ̀ àwọn òjíṣẹ́ tán ṣíwájú rẹ̀ lẹ́yìn àṣíráktà tó bá lọ gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ̀ ọlọ́run ọba àbò gbìyànjú àti pín ẹ̀tọ́ ọlọ́run ọba láàrin ọlọ́run ọba àti ẹ̀dá rẹ̀ tọ́yà àbọ̀tọ́ na amaluk gbogbo iṣẹ́ tó ṣe gbogbo ẹ̀ yóò bàjẹ́ ni ìrun ló kí ni àwẹ̀ ló gbà na amaluk gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ni wala takunanna minal khasirin ó dẹ̀ máa bẹ́ẹ̀ nú àwọn tí ó ṣòfò tààlọ́ máa wí anabi muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ni fáwà ọlọ́wọ́ bá ń sọ fún bòmí ó ní falatẹ́dùrú falatẹ́dùrú dááyẹ̀dùrú falatẹ́dùrú ó gbọ́dọ̀ papọ̀ mọ́ allah ilahan akhara nǹkan mí tẹ́yàn jọ́sìn fún tó bá ṣe ń kọ́ ọlọ́ni fatakuna minal mu'azzabin tó bá ṣe àfíyà jẹ́ ọ tàbọ́n bá wí anabi muhammad sallallahu alaihi wasallam eléyìí o ma jẹ́ lẹ́sìn fún wa torí àwọn anabi ọlọ́wọ́ bá ìkẹta ń pariwo lọ́sàn-án lóru láàárọ̀ òun eléyìí anabi nuh alaihi salatu wassalam ní tó pariwo fún àwọn èèyàn rẹ̀ ànábì ibrahim aleyhisalatu wasalam in tó pariwo fún àwọn èèyàn tó dórí ànábì Ìsá kí dórí ànábì wa muhammad sallallahu alayhi wasallam kí wá ní àǹfààní nǹkan yìí torí pé ẹlòmíì kò mọ́ ń tàbí ní àtàwàhídì tàbátọ̀rọ̀ ń al-uluhiyya oríta sọ̀tán yìí ìmú ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo níbi ìbádà ìmú ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo níbi ìbádà eléyìí ni ń tá rọra sọ fún wa yìí òun náà ni tó pàtàkì jùlọ ṣùgbọ́n ni tó bá fi lè gbádùn bí eléyìí ìran tàwíìdì méjì tó kù ó súnmọ́ kò ti pàṣì mẹ́ òrìnà ń pè ní tàwíìdù arúbòbíyà ìmú ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo níbi pé ká gbà pé òun ló dá wa ló ń ṣe jẹ ẹ̀mú fún wa òun ló lẹ̀mí wa ni ó gbẹ̀mí wa ń gbà tó wá wù òun ló ń darí ayé ṣe rí eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó ń bẹ lórí ilẹ̀ náà nígbàgbọ́nú ẹ̀ débi pé ọlọ́wọ́n ọba ń sọ fún anabi Muhammad sallallahu alaihi wa sallam kò wala in sa'altahum man khalaqahum tó wá lọ bèèrè lọ́wọ́ àwọn kèfèrí Mẹ́kà ìpé ta ló dá yín layakuluna Allah wọ́n ní Allah ni wala in sa'altahu man khalaqa as-samawati wal arda wa sakhara ash-shamsa wal qamar tó wá bèèrè lọ́wọ́ pẹ́ta lẹ́ni tó dá sánmà tilẹ̀ oòrùn tó ń yọ òṣùpá tó ń yọ tó ní àwọn ááyà tó ń fi ń rinlẹ̀ fún wa pé Abu Jahl bákanáà Abu Talib wọ́n gbà pé Allah ló dáhùn wọ́n gbà pé òun ló ń ṣe jẹ̀mú fáwọn wọ́n gbà pé ló ní ẹ̀mí àwọn lọ́wọ́ ṣùgbọ́n bí tí wọ́n ti kùnà tán ti gbé gbági òun ni pé wọ́n wò wípé ọlọ́run ọba ló dá wa ló ṣe jẹ̀mú fún wa lónìí kápá lórí gbogbo nǹkan kò túmọ̀ sí wípé a lè pe nǹkan míì láti lè fi súnmọ́ so wọ́n níbi ìlú mana àbúdùhùn ìlàlì ọ̀kọ́rì ìbúná ìlàlá ìzulfà a lè gúnran fún nǹkan míì ká pe nǹkan míì ká jẹ́jẹ́ fún nǹkan míì tàwádẹ̀ ṣe nǹkan yẹn tán afẹ́ fi súnmọ́ lọ́wọ́ bá ní àwọn orí nǹkan tó burú ń bẹ ṣùgbọ́n lọ́wọ́ bá lóhun ò ní gbà àfi ṣe pé kí ni òun nìkan ní kẹ́ ṣe ìbádà fún torí ẹ̀ tàbá ń kírun lójoojúmọ́ ó kéré jù ní 17 times na na'budu wa na wa iyyaka na ìta ṣe yẹn hásùlù na pé ìrẹ́ ṣe ibada ìrẹ́ nìkan làá ṣe ìbádà fún ìrẹ́ nìkan láàmà gúnran fún jẹ́jẹ fún képe gbáralé àti bẹ́ẹ̀ lọ ìyáka na'budu wa ìyáka nasta'in ìta ń sọ nìyẹn ẹni tó ń sọ ìyáka na'budu wa ìyáka nasta'in ní 17 times lójúmọ́ ó dẹ̀ sọ̀yìn tán yìí ó tún bọ́ síbò míì ó tún bẹ̀rẹ̀ sí ní pé àjíyàrá ọkọ̀ yá ìlú lẹ́yìn ó tún sọ kí ni arwa bila raba bila ya dam da ya ilu gbogbo ẹ̀ mara wọn ya dam da ya ilu kíni kí dam da ya ilu wá ṣe ó ń pè é láti wá ṣe kíni ó lè bá mú iṣẹ́ yá àjíb ya rọ́kọ̀ ya ilu Allah bá sọ bá ní Muhammad sallallahu alaihi wasallam fala ma Allahi ila an akhara ó gbọ́rọ̀ pé nǹkan ní papọ̀ mọ́lọ́ fatakuna min al-mu'azzabin tó bá ṣe àfíyà jẹ́ èyànkan wò pé láà máa na àbútùhùn ilẹ̀ àlìkọrìbúnà ilẹ̀ ńlá ìzùlfà tàbá pé àwọn nǹkan wọ̀nyí ní ta gúnra fún wọn ta jẹ́jẹ́ fún wọn ṣe bá fẹ́ fi súnmọ́ Allah náà yìí sọ́bí tí àwọn kèfèé ní mọ́kàtà ti ní àwọn dẹ̀wọ̀ pé kò lè tó bá yẹn rẹ̀ Muhammad ó kàn mú nǹkan lè ní gbogbo àwọn tá ń gúnran fún jẹ́jẹ́ fún gbára léyìn náà ṣe bí fi súnmọ́ àlá náà ni ṣùgbọ́n lọ́wọ́ bá ní rárá o sí tó Allah ní ṣùgbọ́n wọn ní rárá òsìn tó jọ Muhammad nígbà mẹ́sẹ̀jì ẹ̀yẹn a pè nǹkan míì láti lè fi súnmọ́ ọlọ́run ọba láti lè fi súnmọ́ ọlọ́run ọba pẹ́kipẹ́ki ọlọ́run ọba subhanahu wa ta'ala rẹ̀ ló ń wò nígbà ẹni tó bá pè nǹkan míì àbógúnran fún nǹkan míì irú ẹni ó ti ṣòfò la in ashrakta la yahbatanna amaluka wala takunanna min al-khasirin ọlọ́ọ̀bá sọ́mbó mi balillah fa'abud ọlọ́ọ̀bá ni ó ṣe bá dá fún okun min ash-shakirin ma bẹ̀rẹ̀ náà tí ó dúpẹ́ fún Allah ṣẹ́rí tàwàhídú al'ibada wọn na ń pè ní tàwàhídú al'olóhíyá eléyìí gẹ́gẹ́ ni méjọ́ tàwàhídí

èyí tí wọ́n sọ fún wa pé Allah nìkan ní ká máa pè yẹn à nígbà lọ́wọ́ ẹ̀ olóòfin jẹ́ pé ọlọ́wọ́ bá ní wọ́n ń sọ wípé àjá àlíàtà ẹ mọ̀ yìí o ṣé gbogbo àwọn àlíà yẹn ó wá sọ wípé kí ni ìlà ń ọlọ́ẹ̀yọ ọ̀kan ṣoṣo ní ká máa sìn dàkíyìí ìta ṣèjọ́sìn fún náà pé ní ìlà àjá àlíàtà

Abu Talib tó ṣe ó ń kó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹgbọ́n bàbá rẹ̀ bàbá yẹn gbìyànjú fún ànábì gan bàbá yẹn gbìyànjú fún ànábì àwọn kèfèrí Mẹ́kà wọn máa ń tijú bàbá yẹn ni wọ́n lè fi ṣe sùtá fún ànábì sallallahu alaihi wasallam ọmọ òkú tán bá fi lè ṣe sùtá fún àwọn ó ṣe Abu Talib ọmọ wa ń wo tàbú Talib mọ́ bákan náà báyìí dúró tì mí tí wọ́n yẹ kí wọ́n eléyìí kú kéferì yìí ìgbà tí bàbá yìí wá ń kọ́ ká kú anájọ wá ní yaham rẹ̀ ọkùnrin kú la ilaha illallah ẹsọ la ilaha illallah kalimatan tuhajju bí alákàndàlá gbólóhùn tẹ́ ẹ bá sọ ìtí máa fi dìfẹ́ǹdì wájú ọlọ́run bá ní ṣùgbọ́n àbá yẹn gẹ́ẹ̀tì bàbá yẹn lóhun ò ní sọ àwọn ọ̀rẹ́ rẹ̀ náà wà pẹ̀lú ẹ̀ o àwọn ọ̀rẹ́ rẹ̀ ó sọ fún ipe ya Aba Talib rẹ̀ Abu Talib atarghabu an millati Abdul Muttalib tí ó fẹ́ sọ nǹkan tó mọ̀ ní kò sọ wàá ìlànà bàbá rẹ̀ lẹ̀ bàbá tó Abdul Muttalib ẹ̀mọ̀ tẹ́ wàá fẹ́ mú wa oníkìní kó kì wá lọ sọ́dọ̀ àwọn òbí wa ni àtẹ́rẹ́gọ́bù àmìlẹ̀tì Abdulmutalib ó fẹ́ fi náà bá tún wòye ń pẹ́ ah àti wá gbọ́ ògbóǹtarìgì ní mí ṣe wọ́n á fi lànà bàbá mi lè báyìí anábì ní ó tún sọ tí ẹ̀ pé àmkú láìlà ìlàlá ìrẹ́ ọkùnrin sọ láìlà ìlàlá ṣùgbọ́n bàbá yìí ní àsìn kéèsì ẹ̀ ní ó lè dájú kéèsì ẹ̀ lómi lọ lónìí ṣe àkó bàbá yìí lè sọ pé òkè Muhammad ṣé kí n sọ láìlà ìlàlá òdìtọ́ ṣùgbọ́n ó mọ implication yẹn pẹ́tòun bá fi lè sọ gbólóhùn yẹn òun ti agbogbo pàǹtí tó ń bẹ́nu ọkàn ń nípa gbogbo nǹkan mi pàwọn lè sìn àwọn lè gúnran fún nǹkan mi jẹ́jẹ́ fún nǹkan mi gbára lé nǹkan mi pé nǹkan mi ó gbọ́dọ̀ agbogbo yẹn kúrò nù ọkàn wọn so ọmọ ntánàbí ni kò ń ṣe ṣùgbọ́n òun pẹ́tòun bá ṣe nǹkan yẹn òun ó ṣe àwọn èèyàn so gbólóhùn tó padà wá sọ gbẹ̀yìn náà ni pé kí ni mo wà lórí ìlànà Abdul Muttalib bàbá ìwà ó gbẹ́mi mi ànájú wa banújẹ́ gan-an tí ọlọ́run wá sọ fánàbí sallallahu alaihi wasallam ọlọ́run bá ní innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ẹni tí wọ́n nífẹ̀ẹ́ ò lè fi mọ̀nà ọlọ́run bá ní máa fẹ́ni tó bá ń bẹ lérò ń gbà rẹ̀ mọ̀nà ìwọ́ ti ṣe títí ẹ wọ́n àti lè ṣe tó ń ṣe ọ́nkù anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó kú ní kéfèrí torí pé kò fẹ́ fi ìlànà àwọn bàbá rẹ̀ lẹ́nu so Abu Talib ní ó gbà pé ọlọ́wọ́ bá ló dáhùn ló ń ṣe dẹmu fún lónìí gbogbo àwọn lónìí gbogbo kápá lórí nǹkan ṣùgbọ́n kó gbà wípé ọlọ́wọ́ bá Allah nìkan ló yẹ ká gúnran fún ló yẹ ká képe ló yẹ ká jẹ́jẹ́ fún ló yẹ ká gbára lé kò gbà yíhun ó gbà pé àápẹ ọlọ́run àápẹ àwọn nǹkan wọ̀nyí náà ìgbà wo ló ń pọ ọlọ́run alkùránì jíkàmù ọlọ́ọ̀bá ní fàyíza rọ́kìbú fìlfúlkì dáàwùlá mukhlisina láòdín falamana já omi albar ìzá omi ṣirkú bàtà àmà ń ké pé ya allah onígbàtọ́rọ̀ bá dojú ẹ̀ bàtà máa pé hubal tí ó lọ mọ́ tọ́pẹ́ manat tí nǹkan yóò rí bẹ́ẹ̀ wọ́n pé láti allah rẹ̀ allah mukhlisina láòdín lẹ́ni tó ń ṣe ẹ̀sìn láfọ̀mọ́ fún wọ́n á gbàgbé gbogbo àwọn nǹkan yókù tó pín yẹn ọlọ́wọ́n ni falamana jáwí albar tọ́lọ̀n bá ṣọ wọn tán dórí ọ̀dàn padà tán kúrò mú omi ìdá omi ṣirikú ó padà sí ibi ṣirikú tán ṣe wọ́n mọ̀ lọ pé húbá ló mọ̀ lọ pé maná ìgbà ẹni ó wà pé kí ìgbà ẹni ó gbàgbé Allah ìgbà ẹ ni ó máa pé àwọn oríṣiríṣi àwọn nǹkan tó ń pè tó ló jẹ́ pé eléyìí pàtàkì ìkẹta oní tawhidul asma'i wa sifat kápọ́ lọ́wọ́ ọba lọ́kàn ṣoṣo ń bí àwọn orúkọ rẹ̀ àtàwọn òròyìn rẹ̀ ọlọ́wọ́ bá ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ sẹ́lẹ̀ ìwọ́n pè ní tawhidu al-asma'i wa sifat eléyìí náà ọ lè fi sí abẹ́ tawhidu rububiyya ṣùgbọ́n àwọn afá wọn a máa sọ torí kó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ orúkọ àti ìròyìn ṣùgbọ́n èyí tí ó pàtàkì jùlọ òní tawhidu al ẹni bá pàṣẹ ní tawhidu al ó súnmọ́ kó pàṣì ní méjèèjì yẹn ṣùgbọ́n kò ń ṣẹni tó ṣe kó bá ń ṣe tàwàhídù rùbùbíyà ni ó pàṣì ní tàwàhídù alìbáadà àmọ́ èèyàn tó ní gbàgbọ́ pọ́lọ̀ ló dá wọn ló ṣe jẹ mú fáwọn òun ni ó pa wọn òun ni ó ṣe ṣùgbọ́n yóò pè nǹkan mi bẹ́ẹ̀ni ọlọ́run bá sọ fánàbí wa muhammad sallallahu alaihi wa sallam pé kúl inna salati wa nusuki wa mahyaya wa mati lillah sọ fún wọn pé kí ni irun tí mò ń kí bákan náà ẹran tí mò ń gún wa mahyaya mati ayé mi òkú mi lillahi rabbil alamin ọlọ́ọba Allah lóní ọba àgbáyé tàwídì méjèèjì ti kó súbẹ̀ ìṣẹ̀mí mi òkú mi tàwídì rububiyya nìyẹn salati wa nusuki irun mi àti ìgúnran mi tàwídì ìbádà nìyẹn لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين انت قام لا شنيو imleni àkọ́kọ́ tí ó juwọ́lẹ̀ fún Allah nínú yìí tó ló jẹ́ pé agbọ̀rọ̀ mójútó eléyìí ẹni tó bá mójútó eléyìí kí ni àǹfààní rẹ̀ fún àwùjọ Allah subhanahu wa ta'ala ni man amila salihan min dhakarin aw untha wa huwa mu'minun فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ọlọ́run ní ẹni tó bá fi lè ṣe dáadáa ọkùnrin náà bóbìnrin wọ̀wúwọ̀ mìnú tó jẹ́ mú mìnì yàní wọ̀wúwọ̀ mú wọ̀ hídùn tó jẹ́ ni tó mú ọlọ́run bá lọ́kùn ṣíṣù kí ní ó ṣẹlẹ̀ falanuhiyannahu hayatan tayyiba ìjàyé dáadáa ìjàyé fọkànbalẹ̀ ni ó jàyé ẹni tí tàwàhídì máa ń bẹ nínú gbèsè ayé rẹ̀ ìfọ̀kànbalẹ̀ ó máa bẹ fún ẹni tí ò ní tàwàhídì nínú gbèsè ayé rẹ̀ ní yóò máa ta káàkiri ni yóò máa tọ́jú bọlé káàkiri ni bó ṣe ń ṣe léyìí ni ó máa ṣe léyìí ni ó máa ṣe léyìí فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم لأحسن ما كانوا يعملون الله ni àwọn àsàn wọlé tí wọ́n tó bá rí jọ gbẹ̀ndẹ̀ alkiyama pẹ̀lú tó dájú tán ṣe lọ àǹfàní tàwíìdì ni ẹ àǹfàní tàwíìdì ni ẹ lára àǹfàní tàwíìdì ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní walau anna ahlal kúrọ̀ amanu wattaqaw lafatahna alayhim barakatin as-samai wal ardi ọlọ́run ní àwọn aráàlú tààrà wọn ànábí wa sí tààrà wọn òjíṣẹ́ wa sí ká ní pé ámànú wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ dàti sọ ní tàwṣẹ́ jù ní wọ́n tọ́kàwó tọ́páyọ̀ ọlọ́wọ́ bá lafatahna alayhim barakatin minas samai wal ard ọlọ́run ní àlùbáríkà àdálù wọn ni òjò àlùbáríkà àárọ̀lé wọn lórí láti sánmà ni láti ilẹ̀ ni gbogbo nǹkan mọ́dù fún wọn irúgbìn jíjẹ múmú ẹbí tí ó rọrùn fún wọn walakin kazzabu ṣùgbọ́n wọ́n pè àwọn òjíṣẹ́ wa nírọ́ wọ́n takò àwọn òjíṣẹ́ wa walakin kazzabu Allah subhanahu wa ta'ala ó ní wọ́n pè àwọn òjíṣẹ́ wa nírọ́ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ní fa pẹ̀lú ń tán ṣe níṣẹ́ pẹ̀lú tẹ́ṣe níṣẹ́ so gbogbo rògbòdìyàn ilà ìlò ìfẹ̀míṣòfò ìparẹ́ ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tó ń lọ ní gbogbo àgbáyé kò sí tó ń fa ju kíni ìjìnà sí at-tawhid tí a bá ní tawhidullah ní irú nǹkan báyìí ò àárí pé relative peace ó mọ bẹ́ńbẹ́ láìpẹ́ bí ọjọ́ bí mélòó kan sẹ́yìn wọ́n ní Saudi number one in terms of peace ní gbogbo àgbáyé ibi tí peace wà Saudi number one gbogbo àgbáyé àwọn ìlú míì tó ṣe pá ń wo Amẹ́ríkà nǹkan mọ́ra wọn yẹn ní tẹ́bá wo rate tí àwọn èèyàn fi ń commit suicide every minute láwọn ìlú yẹn ní yóò yà wà lẹ́nu ìrètí tán fi ń pa àwọn èèyàn nílùú yẹn yóò yà wà lẹ́nu torí pé kò sí tawhid nínú gbèsè ayé wọn ẹlòmíì lè wá sọ wípé after all tàbá wo standard of living láwọn ìlú yẹn ó ṣe kíní gẹ̀ǹkẹ̀ kàmọ́ra wọn ọlọ́wọ́n sọ̀rọ̀ ń pa yíò náà fún wa ọlọ́wọ́n ní falamma nasu ma dhukiru bi fatahna alayhim abawaba kulli shay hatta idha farihu bima utu akadna baktatan fa idha mublisun ọlọ́wọ́ bá máa dáwọn èèyàn ń gbà mí ẹni tó ń takò òfin ọlọ́wọ́ bá owó fún ẹni tó ṣe yí pé ó dúó déédé bọ́lọ́wọ́ ṣe lè kẹ́ nígbà míì bẹ́ẹ̀ lẹni tí ó dúó déédé lè ṣe kí ni ó lè kẹ́ òun náà ṣùgbọ́n kíkẹ́ méjì yàtọ̀ eléyìí oore ẹ̀dẹ́ ni oore tí ya rẹ̀ ó fi pọ̀ wájú ọlọ́run ọba sọ́dá ọlọ́run ọba ó lè ṣèrègún lórí rẹ̀ tó bá jọ gbọ̀nyà àlùkìyàmù ẹ lágbáyà ṣé mo fún so tabari gbogbo àwọn nǹkan wọ̀nyẹn láwọn ìlú òyìnbó nǹkan kan mọ́ra wọn standard of living nǹkan kan mọ́ra wọn gbogbo àwọn nǹkan yóò túmọ̀ sí nǹkan kan o ọlọ́wọ́ ọba fi ń ṣorí ẹ̀dẹ́ fún wọn ni lẹ́yìn yóò túmọ̀ sí pé kí ni ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ́ẹ̀ réètì tán fi ń para wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ju àwọn réètì míì tó ṣe páàrin lọ èmi wọn kàn dọwọ́ bo yìí níṣẹ́ àmẹ́ ẹlòmí tó ṣe pé kòrò oúnjẹ jẹ oúnjẹ mẹ́ta kò rí jẹ oúnjẹ méjì kò rí jẹ kódà àti jẹ oúnjẹ kan lójúmọ́ nílùú wa yìí náà nìyí tó ń bẹ kò dẹ̀ torí ẹ̀ kò kùn ṣùgbọ́n ọlọ́run oúnjẹ oúnjẹ mẹ́ta oúnjẹ gbogbo ẹ̀kọ́ ló ń jẹ oúnjẹ márùn-ún oúnjẹ mẹ́wàá ẹ̀ẹ́kan rí tí ó kékeré kan ló ṣẹlẹ̀ sí wọ́n fẹ́ lọ kókun so so ọ̀rọ̀ tawhid ó ní àǹfààní tó pọ̀ ẹni tó bá ní tawhid rẹ́pọ̀ máa bẹ láàrin wa látara tawhid ta ni ìran rẹ̀ ni lọ́wọ́ yóò máa bẹ láàrin wa látara tawhid ta bá ní ìṣànú ara wa yóò máa bẹ láàrin ara wa látara ìtàbá ní àǹfààní ayé àárí bẹ́ẹ̀ láǹfààní alkiyama náà ó tún máa bẹ nípasẹ̀ kí ni àtàhìrì ta ní olóúnjẹ́ pé gbogbo oníwáàsí ìta gbọ́rọ̀ ṣàkólé kan ni afá tó ń ṣe wáàsí fáwọn èèyàn tí ó sọ̀rọ̀ ń pa kò tí ṣe wá sí torípa àwọn ànábí ọlọ́wọ́n bá ibi tí wá sí wọn tó sẹ́ntà lé lórí yìí ẹni tó bínú bínú ẹni tó lè jù ọ́ lọ jù ọ́ lọ gbogbo àwọn nǹkan ẹ̀yẹ́ kò mọ̀ ọ́ wá lẹ́yìn gbogbo wá sí tó kù yóò wá lórí eléyìí sọ́bẹ̀lẹ́ ọ̀bọ̀ sùn hàn án lọ́ta aláwọ̀ bàtà bára ọ̀sẹ̀ iná kọ́lọ́mà tó